olúwa láwọn tẹ̀wá ní mẹ́ta bẹ́ẹ̀ ní ìjọ. Ṣùgbọ́n bá jẹ́ máa ní kọ́kọ́ tó ti wọ ọlọ́kẹ́. Tọ́lá yẹ ká fún kọ́kọ́rọ́ máa sára yẹn ní àbí ọ̀rẹ́. Mo fi àwọn ọ̀rẹ́ yẹn ti wà. Tọ́yì, èèyàn méjì wọ́n lè pa ọkọ̀ dárúra nígbà tí mo máa tó wá fún. Sọ bákan náà kọ́dà tí kò bá lọ dáadáa ìgbàláàyè wà fún èèyàn mẹ́wàá láti gbà. ṣùgbọ́n ẹ̀yìn àwọn ẹja lọ́wọ́ pé máa ń lù wọn gbọdọ̀ sí ilé ìgbàlá ayé wa fún mi. yẹn ti tó máa rẹ̀ ní kẹ́lẹ́ fún ọjà ẹ̀ka ẹ̀ka èèyàn méjì lè pa èèyàn mẹ́ta lè pa èèyàn mẹ́rin lè pa márùn-ún mẹ́fà ìdíjọ́ lónìí. mo rọ̀ bá gbọ́ mi tó bá wá jẹ́ àtúnwé ìdíjọ́ lónìí mẹ́wàá abúlé máa bá ìwọ yọ ọgbà ó ní pé kó nà máa kúrè láì lọ ọ̀rọ̀ àríwá ìṣọ́lá náà kì í sábà. wọ́n làwọn wà pẹ̀lú àmì ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ ọ̀rọ̀ àríwá ìṣọ́lá ní àjò àwọn ìlànà. fàṣàbọ̀ ìṣàlùfà ọdún ilé alájí máa wà lọ. wọ́n ní pàṣípàrọ̀ máa kiri ìjà lórí àná. èèyàn méje wọ́n pa wọ́pọ̀ wọ́n pa ààrẹ. eléyìí máa ń wáyé tó bá ti rí pé wọ́n á tó wọ́n lù ìyẹn ló fà á lẹ́jọ́ àtàkùnjẹ àrọ̀ àjọ ìwé pàyẹ̀dáàlì náà tún fi ìpínlẹ̀ àti ìpínlẹ̀ tí ọ̀pá tó lọ́wọ́ àwọn ìkàwé ìpàdé lọ́wọ́. àwọn ọ̀pọ̀ láti ìyí mi àbúrò Jadi orang nanti dia nama Tapi bukan juga mọ̀tàlá yẹn lè ṣùgbọ́n nígbà àdúgbò àti ọjọ́ ọ̀sẹ̀lá náà ó ti pa ọgọ́rùn-ún àtúnyẹ tó nígbà tó ti wọ́n ti yára ìwọ̀n mi lọ. ọkùnrin àtúnyẹ náà wà lọ́wọ́ àtúnyẹ ní ìbàdàn. mọ̀tàlá yẹn lè tó lọ́dún àti ìgbé yẹn náà lè wọ́n lọ́wọ́ yẹn lè wà lọ́wọ́. mọ̀tàlá àjọ mi yẹn ṣùgbọ́n tí nǹkan bá wá ညနေညနေအားကြောင့်ပါမြန်မာဆိုတော့ဘောရပြောမှာနော် àìmọ́nù aráwé náà fi àkàlẹ̀ wọ́n tẹ̀síwájú wọ́n ní àwọn àyẹ̀wòlòkù àlàbà àyẹ̀wòkù ọ̀gbìn àdéhùnlọ́ láàbìlì àtọ̀ṣẹ́yà ìlà ẹ̀yà tí àwọn àlékún ìbáwọ̀ lára rẹ̀ kò lẹ́tọ̀ọ́ àwọn àyà. wàjábà todo yọ̀bọ̀ tó ju àwọn yẹn náà ó fi ju àwọn àdéhùn ìbọ̀ tó wọn. ilé ìjọba jẹ́ kí gbogbo ẹ̀ látọ̀rọ̀ sáwọn ọ̀rọ̀ àwọn àdéhùn ọ̀rọ̀ kan tó fi àìbáyélu àìbáyélu àìbáyélu tó ti tó àdéhùn yẹn náà àti ọ̀rọ̀ àwọn ẹ̀. sọ̀rọ̀ yé wa tóyè. àgbàrọ̀ ọ̀nà àrùn rọ́bì ọ̀rọ̀ ó ní lọ́ṣà. lọ́rùn ó ní ọdún ọdún kan ọ̀pá ẹ̀rọ síwájú káàdì òkè òkúta sọ̀rọ̀ فقال له رسول الله صلى الله عليه وسلم عن الوصف قل شاكك شاك لحمي أنا قوة إذا لم يعرف ترى عليه وقع عليه وقع فقال والبراء ونعم يرون إن عندي ذاتنا جرعة من المعروف بجوع ولنا كان تجوع ṣùgbọ́n kì í pọ́nmọ́ kì í pọ́nmọ́ ọ̀rọ̀ ìgbẹ́ tó ní ìgbẹ́ àkọsí ọkọ̀ lọ́dọ̀ kó fẹ́ kọ́ ní ẹranko fún un ọ̀lẹ́ ọ̀rẹ́ lórí ṣùgbọ́n kò ní kó ní jẹ́ ẹranko fẹ́ pàgọ́ lọ tẹ̀lé wá bá ṣe àyọ̀ká tó ń kọ́ ọ̀la lẹ́yìn náà ní sọ́lá ló rọ̀ sọ́lá máa wọ̀ ní pé màá dábàá àkọ́bẹ̀rẹ̀ una àti fàyín náà máa yọ ọ̀pá ọ̀lẹ́ ẹni ọba pẹ̀lú ọdún síwájú ká tó kí ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ wọ́n máa dábàá ìjọ lórí ẹ̀rọ nípa ìrọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ wà sọ̀rọ̀ lórí nàgbà ìlú mùsùlùmí ìlànà àwọn mùsùlùmí ọlọ́run ti ṣe kò gẹ̀. ṣé bàbá mi sọ̀rọ̀ àlùwà ló sọ̀rọ̀ àwọn ọmọ ìgbé wà sọ̀rọ̀ sórí nàgbà mùsùlùmí ó padà gbé wọn. bó ṣe wà gbogbo ilé rẹ̀ lọ́wọ́ ṣé ilé islam ó ní àwọn àkọsílẹ̀ ìlànà rẹ̀ gbẹ̀rù sí wọn. ṣùgbọ́n àwọn kan fẹ́ kí wọ́n ń dúró pọ̀ ẹ̀ tí wọ́n fi ẹ̀sìn jẹun tó lè jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ti mú wáyà níbi àwọn àwọn arísí bíi nǹkan tí ń kó ìfà rẹ̀ ní bẹ́ẹ̀sì lójú lákòókò kò sí èmi ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni pọ̀jù nínú bóyá tó ń sùn bóyá tó ń sùn bóyá tó ń sùn nítorí wọn ní ìlú náà kò sí ẹ̀kẹ́ tí ó fi ara rẹ̀ sí ìsìláàmù tí ó sọ ní bí obìnrin ní ìwò ni síbẹ̀ náírà ó wá lè máa lọ ó lè máa sọ̀rọ̀ ó lè máa dé ìjà àwọn ẹgbẹ́ tí wọ́n lọ fún mo ìjà nígbà tí ó dàgbà tó dàgbà tó dàgbà tó dàgbà tó dàgbà ó sì lè máa wà pẹ̀lú àlọ́ ó lè máa lè yẹ kó yóò ká máa borí bẹ́ẹ̀ ni ẹ̀rọ torí kó sún náà bẹ́ẹ̀ ní kàwé bẹ́ẹ̀ ní kàwé ìgbẹ́ tí mo sì lè bá wà wà lọ kakọ wà ẹ̀yìn kakọ ọ̀mí àmì islam síbẹ̀ náà lọ gbàgbé ìgbàlá àwọn ọmọ ìgbà ìgbà rẹ̀ ẹ̀ dàgbé náà sàrà àti ìjọba ìgbà rẹ̀ sàrà àti. Yeah, ada orang-orang. So, ini japa sunnah muslimin. Dua-dua muslimin lagi. Untuk makin orang-orang lama jauh. Hari yang dikit Ramadan bakal setan. Apa kejama kamu berarti. Yesus kami orang-orang tidak muslimin yang indah. Kamu kí ló ṣe kọ́lá pa sórí nàìjíríà mùsùlùmí ní ìmọ̀wé àgbà sọ orí orí wa. àwọn mùsùlùmí alẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn lórí àwọn àwọn kẹta ń bẹ fàwa nígbà ẹ̀sìn ni wọn àwọn tó ti rìn ẹ̀yìn ẹ̀ tó ṣe ní pé àwọn àwọn àpá àwọn pẹ̀lú ìdáàbò àwọn òmìnira ní ìwé sọ̀rọ̀ nítorí pé kò dà tó bá di adúlùtẹ̀ ìdálọ́jà lé ọmọ rẹ̀. táwa wọ bá ka padà dà síta àtọ́nù á lè pe àdéhùn yẹn ó ṣe àdáyé ní ìgbà wo la tó o bẹ̀rẹ̀ àdéhà síbẹ̀ láyọ̀ kí wọ́n á gbà lẹ́yìn bàbá yìí àbáfẹ́. Yíwá máa pẹ́ máa ní àyè wọlé tẹ̀lé ìrọ̀lọ́dọ́ fún ìlànà omi sọ́ọ̀tì áàkiri àyíyá mi tẹ̀sí ìfọ̀. Ìyẹn lè pẹ́ wọ́n lọ ó lè bá ní àyà ọ̀sẹ̀ ṣe títí tí òun ọjọ́ tó jẹ́ ìmọ̀ àyà ọ̀sẹ̀ ṣe pọ̀. kí ni wọ́n á ń jẹ́ àyà ọ̀sẹ̀ ṣe? wọ́n ní ẹ̀ka ìyá àmàtàrà àtàkùn bá àdàlẹ́ ọ̀gbìn àwọn tó ní àkọsẹ̀ lọ́dọ̀ ọdún. ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ọdún sábà mọ́ ọjọ́ ọdún mú mélòó ní ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin àtọ́gbé ọlọ́pọ̀ wà láti bẹ̀rẹ̀ sá. Àlejò Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀rẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé kúlù ẹ̀yà ní tẹ̀síríkì dọ̀tù. Kúlù Quello che tẹ̀síríkì dọ̀tù. Gbogbo ọjọ́ tẹ̀síríkì láti gbogbo ẹ̀ láti máa kọ́ máa láti máa kọ́ ẹ̀ lọ́wọ́ nínú ẹ̀kọ́ mi tá a gbọ́dọ̀ ní tó lè dájú máa rọ̀ sáàmù. والذي ومن أراد عنه رشيدا حرم عليه أمر شيء من شعر عندما لا يحضر من وقت الحوالي من وقت ìwọ̀nì kí ìtọ̀wá ló bẹ̀ yìí àmọ́ bẹ̀ lé wọ̀ tàbí tó bá jẹ́ apárùn nàkóró bẹ̀ máa wọ̀ kódà àwọn ọmọ ilé ẹ̀sìn kan pa ìlàgbéra pé ìtẹ̀lé abẹ́ yóò lọ́ọ́ tó bá ti kó láti yàn sí ọ̀pẹ. eléyìí yẹn ti gbọdọ̀ dáwọ́ bẹ́ẹ̀ wà fáàrí yìí èèyàn gbọdọ̀ lè kan mìtìlì ìdọ̀kú lè ní ìjà hàtà ìdọ̀kú títí lágbàdì oṣù tó ti ń dàgbà ní ilé báyìí tó wọlé ẹni wọn bẹ bẹ̀rẹ̀ kọlọ kọlọ ní náà kódà títí tó fi kan àwọ tí a lè ṣá tó bá wà wọ́n sì bí rẹ̀ ayé wọ́n dá wọn tó tó bá dá wọn àárọ̀. èyí lọ tó ń lára ẹ̀rẹ́ ní ìyá nínú wa ń yá oṣù wa. mo lọ bá gbọ́ pé títí dé ìwọ̀n ní àwọn àgbà ẹ̀ náà ẹ̀ náà ọwọ́ àlè wọ́n àwọn àbá rẹ̀. àwọn ìdílé wà lára pé ìdílé kó wà ní àwọn mo bá gbọ́ pé alẹ́ wọn.

èyí ń tọ̀wọ́ èyí ń tọ̀wọ́ gbọdọ̀ kóra ró gbọdọ̀ kí ẹnu kí ẹ gbọdọ̀ pa gbọdọ̀ kí ẹ. mo rò pé ọ̀rọ̀ yẹn ló ń wá wá ọlọ́wọ́ rẹ̀ ló ń wá wá. wọ́n yẹ kí ọ̀rọ̀ kò ní ìmọ̀ ní ọ̀ṣun ní ọ̀gá àmì ọ̀gbà òṣèlú yàtọ̀ àwọn obìnrin tí ní wọ́n fẹ́ ẹ̀rọ níyà lóṣù tó ń fi kí èyí ṣùgbọ́n èyí máa bóòlù àti ìmúra rẹ̀ lórí àgbà. Sọ́sì èdè ní àwọn àti ìjọba ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọdé àti fẹ́ràn. Lọ́pẹ́ rẹ̀ àwọn ọmọdé lórí ẹ̀kú ìmúra rẹ̀. Dúdú bóòlù fún ara rẹ̀ ní ọdún tẹ̀lé nínú àgbà ọ̀hán. Bàbá àti ọ̀gbẹ́ta àti ìyá bí ọ̀sùn lè láàyè. Ṣùgbọ́n àwọn ọmọ ọ̀rẹ́ ọ̀gbẹ́ àwọn ọmọ Yes ṣùgbọ́n kíra bá mi ṣe kiri ní ìgbà kọfí kíra bá mi lò àdúrà ọ̀gá ní ìjàmbá ìgbà tó ṣàwárá ní ìdílé tó wá sọ̀rọ̀ ìsìnká òbílẹ̀ òbílẹ̀ ìlà ṣèjì ìṣàkọ́ wọn ṣe sọ́ọ̀tù ìlà wọ́n ní pé ọ̀rọ̀ mọ̀ṣọ̀rọ̀yà kájẹ ọ̀kíńlá tó sọ tó dẹ̀ pẹ̀lú mustapha ní ìkọsẹ̀ ìkọsí ẹ̀. sọ àwọn tó bá wá ní àtà torí ọ̀rọ̀ tí ìdíje kọ́nàkọ́nà kọ́ àti sọ yìí afọ àdáyà tó kà á máa sọ àti ìgbẹ́ dà wípé bí o bá yẹ sí ẹ̀rí ìsèǹbà ẹ̀rí mọ́sùlù ẹ̀yà wa nítorí pé nǹkan tó bá lọ́wọ́ àti ẹ̀rí ìjọsìn àwọn ẹ̀rí ìjọba. Ṣé àpẹẹrẹ tí wọ́n ti sọ ọ̀rọ̀ lónìí tẹ̀? ọ̀rọ̀ tó wà bíi tó bára bá yà lọ sí ta ìjọ kìí dé ìlú bára yà dé. tó aṣẹ́ ìpínlẹ̀ ìlànà ìyàwó wọ́n wá mú àwọn ẹ̀rí táwọn àgbà ni wọ́n fi ń sàlámù ni wọ́n láwọn ẹ̀rí wọn mú wa. àdéhùn náà wà ní ìlú máa rà máa ń bẹ́ẹ̀ àkànnà àwọn àgbà pẹ̀lú ọ̀rọ̀ wa. nígbà tó ń sọ̀rọ̀ àyẹ̀wò nígbà tí ó bẹ dùn à ó wà bẹ tó fọlá má wà jára nígbà tó bẹ ojú rẹ kọ jẹmúlá ṣùgbọ́n àdìsí yẹn kọ lára sáájọ mi àdìsí yẹn ṣe tù wa ń ní ọ̀dọ̀ àwọn mi nínú àwọn sọ̀rọ̀ àbí àbẹ̀rẹ̀ wípé kumula ikut hatinya orang Rasul dia berkata saya mahu kulai kumula ini orang itu yang dipot ini bagilah guna asyik ini usia ini muka dulu kumula adi ini waktu kalau tidak ini mahu yang kau beli ini Ẹ̀rọ àkùnrin ìtumọ̀ rẹ̀ ẹ̀ lọ́rọ̀ ìṣẹ́yìn torí ẹni bá wà fún pé ní sọ òun ọ̀la ìkẹ́ yóò sọ pé èèwọ̀ ni kò yé o ti pé ẹni ní àpèjì àti ìṣáájú yìí nígbà yẹn. ẹtù jẹ́ ìṣẹ̀lá ẹni ò ní wà fún ó wà máa sọ pé òun ọ̀la ìkẹ́ yóò ti jókòó bẹ́ẹ̀ sí tàbí kó ní ànábi pọ̀ tàbí kó ní ọlọ́pàá lọ́wọ́ pọ̀ mo rò bí ara yẹn ti dé tó nígbà yà ń sọ wípé kò sẹ́ tó lára tó kò sẹ́ tó tó lára àtàrà lára lọ. ìyẹn ló bàtà lẹ́yìn àwọn afá wa nínú wọn tó bàtà wà wọ́n ní sẹ̀fà ìsọ̀rọ̀. tó gbogbo ní àbá kọ bí ẹ̀ sí tó bá fi dùn ẹ̀ máa jẹ́ ẹ̀ lọ. ẹ̀ sáà fi dùn lọ́wọ́ pàṣẹ. bóyá ẹ̀ máa ń gbé ẹ̀ lọ́wọ́ pàṣẹ. ìdí àwọn ìlú yẹn ìṣẹ̀lẹ̀ ndị kó débi wípé àní máa ní ọrùn rẹ̀ ọrụ àwọn ẹni ọ̀bẹ yóò gba ẹ̀rọ fún wa á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n tọ́jú bá ti dé báyìí lọ fún wa wọ́n lọ lókùnà lọ́dọ̀ lọ fún wa lọ́dọ̀ àwọn ní kí wọ́n fi báyìí ní àwọn àwọn ọmọ ìgbà àti wọn ń gbé ní ìjọba yẹn kiri báyìí lọ́dọ̀ bá wọn kà ní àná kẹ́nu kẹ́nu wà ní ìjọba yẹn. ṣé kà ní àwọn sáwọn ọmọ ìgbà àwọn ọmọ ìjọba yẹn wọ́n bá yà wọ́n nínú pa sọ̀rọ̀ ọlọ́run pa Jadi waktu sudah matanya, jom apa apa apa apa apa apa, jom apa apa lagi. Ini mahu apa? Mampu jadi mampu ya, mana eh, dia? Malah yang sewa terbaik. Dia malah náà tó ìgbà alákọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀ ìgbà àti ìmọ̀ owó ṣe fi ẹ̀ náà ní ó dà pẹ̀lú ẹ̀ tọ́lọ́ tó bẹ̀rẹ̀ sí kájẹ́ kó lè dà kó lè mọ́ a pẹ̀lú kíkà sọ ẹsẹ̀ rẹ̀ nípa lọ́pẹ̀lọpẹ̀ ẹ̀sọ̀ kan ẹ̀kọ́ lè ọdún ẹni tó tẹ̀lé ẹ̀fẹ́ nípa wá bí ilé ẹ̀ka ló ṣe lọ rẹ̀ àti ọjà ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ tó bá wà fún ọ̀gbìn àpapọ̀ òṣìṣẹ́ kó sún sẹ́yìn. na ebe Wa ala a yaụ شيء مستقبل الكون الملك الفقير ẹni tí kò sùn bẹ̀rẹ̀ ara rẹ̀ ìnira ẹlòmíì láti ìdílé ọdún èkó ìjẹ lọ bó bá tẹ̀sí lọ bí ọmọ náà kò ní táà lẹ́nu fún níbi òkun nílẹ̀ yorùbá ìwẹ̀ náà ní ti jẹ náà bẹ́ẹ̀ bá ti ẹ̀ wá jẹ náà ń bì ewúrẹ́ ọ̀dọ́ kankan òun ni ìyẹn ló yọ alẹ́ ẹ̀rọ kò tẹ̀ ẹ̀ ẹ̀ nígbà tó wà ó láti lọ sí ìwọ̀n ẹ̀sìn máa níbi òkú wọn lè jẹ pẹ̀lú gbájú ọ̀wọ́ ọ̀rọ̀ ọ̀gbà àti ìyá ọ̀rọ̀ ìdílé sọ ara wọn. anábọ̀ ọ̀hánà sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kúlù ẹ̀jẹ̀ wọ́n jáde wọ́dún bá lọ fún bẹ́ẹ̀ ni má tó rẹ̀ ẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ lè wá. wọ́n kàn sọ̀rọ̀ jáde ẹ̀jẹ̀ sísá ẹ̀jẹ̀ sára àwọn ọ̀rọ̀ ويحمل المقصود بهذا وضع وإن كان ما يتصدر به غير الأرض مما يأكل شيء تراه حكيم أو آه، على الشيء أصبحوا في سبعة كمان كتير مثل الأرض العملية أن المسلمين تعلموا شيء تعجبني كيف يسين يسين تعلموا محمد صلى الله عليه وسلم dáhùn ní sọ fún mi pé ìjẹ́nulẹ̀ kì í ṣe pé kí n tó jẹ owó ipò ọ̀sìn tó ti sára ṣe bá wọn bẹ̀ kì í ṣe pé kí n tó bá wọn tó ti ipò ọ̀sìn tí ó ń jẹ ṣe sàrà ní rẹ̀ kì í ṣe pé kí n tó ti sàrà owó ipò ọ̀sìn kódà tó ìwà kò ti sàrà tí ní ìwà ọ̀làdà rẹ̀ wílé ní ìṣẹ̀lẹ̀ lọ nílé ọ̀bẹ̀ lọ́rọ̀ wà lọ́la rẹ̀ nínú àwọn ọdún lé ọlọ́run ti wà nínú ẹni tí ọlọ́run ó là ń jọ sọ̀rọ̀ rẹ̀. ṣé ẹ ní sókè ọdún ní ìṣẹ̀lẹ̀ mú mi láti wá tẹ̀ àkùn síbi títí nínú àwọn tó yàrá tẹ àwọn ìbára wa sọ lórí pé ọlọ́run ká dàgbà sí i bóyá àwọn àdáyé ń darí ní àlùmí àlùmí ní ìmọ̀ nínú ìṣẹ̀. nǹkan níbẹ̀ ká mọ̀ nípa òní wípé ọdún tẹ̀sí ọ yàtọ̀ sí àwọn ọdún àdáyé náà táwọn ìlú ṣe. ọdún Islam ẹ̀sìn Islam ló mú ọdún ya wa bóde ṣe mú ọdún ya wa ó fi ìlànà sí ọ̀kan nínú ìlànà rẹ̀ ní ìlànà ẹ̀yàn tó pa. ìmí nínú ìlànà rẹ̀ ni pé àwa pọ̀ láyé ní àwọn tó gbà tí aṣọ ọdún kọ̀ọ̀kọ̀ ó náà ti wọn àti ilé tí ó wọ ní ìgbésọ ilé tí ó fi dàgbò ẹlòmíì wà ọ̀rọ̀ àpàtà ọ̀rọ̀ àpá ọ̀rọ̀ àti ìlòdì àánú ọ̀dà tó aládàá lágbára àyàwó wọn dà ẹlẹ́nu tó làwọn ọlọ́mọ yẹn ní ìlú àwọn ọlọ́mọ yẹn ní tẹ̀sí ìwọ náà bí gbọ́kú bí kẹ̀kẹ́ àwọn àyà ọmọ ní mọ́tò rẹ̀ ní gbogbo rẹ̀ tó wà ní ìwọ̀ rẹ̀ òní mọ̀rọ̀ rẹ̀ ní bí. ẹ̀dá àkókò ìjọba kúló ń tábà àánú aṣọ kó jẹ́ aṣọ tí ó mọ ṣàfihàn irú ọdún báyìí ìpè ọdún Islam ìmọ̀jà aṣọ káwọn ọmọ wa dàbí ẹni tí lọ́kọ́ lọ bí fẹ́ẹ̀dì ẹjọ́ lọ́yà káwá an bɛ solution ko ba ye se lɔ bi de lɔ kɔ a bi kɔ awo kɔ tuli si se yɔlɔ si kun ɛdá a kò sọ̀rọ̀ aṣọ sáárà ẹdí ó di aṣọ tí ó sọ̀rọ̀ ọdún wò ní dàbí lórí ayé ìsìn àgbọ̀lọ̀ ọ̀rọ̀ àmọ́ gbogbo ìlọ́fẹ́ dàbí ìlú karama lórí karama lórí ta lórí bàbá ẹ̀dá kí làwọn ọmọ wà ní bẹ̀rẹ̀ mẹ̀tì bọ́ọ̀lù àwọn àdàdà kàkàkà gbogbo kọ́kọ́ mọ́ wa kí jíjí ọwọ́ àti ìmọ̀ máa là lórí ta lè àgbà àbíyá lórí ta ní bá ti rí wọn gbà yẹ àwọn ìṣòro ìṣòro lórí tí ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àwọn fi hàn sọ̀rọ̀ wọ́n tún wá mú tí ẹ bá ń bá mùsùlùmí ní mọ́sùmù kan wọ́n wà fi kẹ̀kẹ́ lọ́dọ̀ wọ́n lè fi kùsí ìkọjọ ọba wọ́n lè fi kẹ̀kẹ́ lọ́dọ̀ ẹ jẹ́ kẹ́ni tí ń lọ sọ́ọ̀sì àtẹni tí ń lọ ilé ó là ń jẹra wọn. ìrọ̀lọ́ mi ẹ̀dá ìjọba ẹ̀dá àsọ̀tà ẹ̀ ìjàgbá rí àsọ̀tà eléyìí tá a rà fáwọn ọmọ ẹgbẹ́ orí aṣọ tí yóò di bí irú ọdún náà ẹ̀yin òbí ní ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run. a ìjábọ̀ ilé ìjábọ̀ kíkà ẹ̀fọ́ àmì sí lára ìjábọ̀ ìsìlámù ṣe ẹ̀wọ̀ dá bàtà kíkà nígbà gíga yìí. ìdájọ́ lọ́wọ́ gbogbo akọ́tẹ́ yẹn bá ti wọ̀ tẹ́ ọ̀ dáàbò lé ẹjọ́ wà láàrin àtàwọn ẹbí àbí àtàwọn ọkọ yín kájà bókè náà mọ̀ kájọ tí mo wọ̀ káàsì lọ lórí ọdún mùsùlùmí ó قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ọlọ́run ọlọ́run lórí ìkẹ́ rẹ̀ lórí ẹdùnú sí ọlọ́run àti àwọn ọmọ rẹ̀ tòtá bá ń lọ yìí ká múra dáadáa kò sí nǹkan tó wà lọ́kọ́ ká múra lọ́wọ́ sí i mo rò bá gbọ́ mi kájà ẹni pé yìí ti á lọ tá a fi kí n tó lálàáfíà lálọ́ láti gbọ́ kútúbà yóò ṣe ọkàn wa láǹfààní ọ̀la. lẹ́yìn ìgbà náà nínú ìlànà ìlú ọ̀rọ̀ hàmà sọ̀rọ̀ wa sọ̀rọ̀ kí yóò bá sì náà pọ̀ tó dáa sí ibi ká ń sọ̀rọ̀. kó dẹ̀ lè ọ̀nà bá ní ìlú mo wájú mi tí yàrá bá yìí tí yàrá ti bẹ́ẹ̀ sí kọ́kọ́ máa yàn يتكلم عن تحيات المسجد وفي تحيات المصلى تحيات المسجد هذا ما تكبير وبعد ما أعطيني كلا تكبير ìgbọ́ràn tó rí níjẹ́ tàbí ẹ̀. tí màmú bá dé tó bá fẹ́ bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ ló ṣe ọ̀rọ̀ aláwọ̀ tó wá ní ìlànà pẹ̀lú tẹ̀kùyọ́rọ́ ní ẹ̀kọ́ tá a fi máa ń sọ ọ̀dọ̀ ọba tí máa ń bẹ̀rẹ̀ lóṣù lọ́wọ́ tó lẹ́yìn ìgbà yẹn gbogbo tẹ̀kùyọ́rọ́ yóò fi wọ́n máa ṣe àárín ìgbà lọ́wọ́ tó mo rọ̀ fájọ́ mi tàkọ́kọ́ yẹn àgbẹ̀wò sókè yóò kò ní mo rọ̀ fára yẹn tó bẹ́ẹ̀ náà ní bá kẹ́lẹ́ kejì tá a bá ní àkókò gbogbo tẹ̀kùyọ́rọ́ yóò kò ní ìdí àjọwọ́ àwọn kánú tó ní ṣe pẹ̀lú yẹn àwọn ènìyàn tó ní ṣe pẹ̀lú mọ̀rọ̀kọ́lá yẹn ti di. sọ lẹ́yìn ìgbà náà ní ká gbọ́dọ̀ ṣe sùúrù àbáfẹ́ fẹ́ràn káyọ̀ pé a kí wọn kan níbi tí wọn ti lọ́la ọ̀rẹ́ ká ṣe sùúrù ká kẹ́kọ̀ọ́ bó láti máa ń pẹ̀lú lọ́dọ̀ ìmọ̀ wa láti lọ́wọ́ àti wa àbẹ̀lọ́ ọ̀gbà kọ́lá ti lọ àwọn kánú ìgbẹ́ tí èèyàn bá dé lọ́wọ́ àti ìjà sára rẹ̀. è facile. Giovanni sta nelle ma wọ́n ti ọlọ́run ní àlejò ọ̀rẹ́ ẹ̀kọ́. tí wọ́n lè bá tẹ̀sẹ̀ ní fáì wọ́n ti ọlọ́run ní àlejò ọ̀rẹ́ ẹ̀kọ́. ẹ̀rọ ní àwọn tẹ̀wé gbìlá lórí con kó dà tó máa bá pa àkókò yẹn ní ìbámu ní ọ̀pá ilẹ̀ lè pa ọ̀ tó kó gbìlá lórí lọ. òkè àwa ní wọn fẹ́ ju àwọn ìkọ̀ọ̀ká bẹ̀rẹ̀ yá nígbà wọn bẹ̀rẹ̀ sí i. bẹ̀rẹ̀ ìbára àbí ìdí ìtọ́jú ìbára. ìrún náà. sẹ́ńtà tí wọ́n sẹ́ńtà ní sẹ́ńtà ní sẹ́ńtà bá má ti bá a tù kó tó di sẹ́ńtà bá má ti bá a tù bá a àní wà láàrin àsìkò àsùbá yìí díẹ̀ sí ìgbà tí òun ò fi lọ táyì tó ń pàmì ọ̀yẹ̀ ìwọ̀n káàkiri sọ́lá yẹn ti tí òun bá yẹ sọ́dọ́ dé wọ̀ káàkiri tó bá ti gbéra tó gbé àlọ́ tó ń hajj bí fún àsìkò tó ń mú ìrọ̀lẹ́ rẹ̀ káàkiri yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò yé sábà kásùmá láàyè sábà kásùmá àyè máa ń lọ gbàlá yìí wà ní títí tó yọ táìmù tó wù ní kò ní ìgbà tí ó ṣàmù ìwọ tó ṣe kò yé tí ó bá yọ tán tó bá yẹ mú kùn lókè díẹ̀ àpò àwọlé àlìkùnbà tó yẹ wà bọyẹ ló pé yìí láàrin àtẹ̀wò yẹn tó ń gbà kó wọ̀ kì í bá ti kó tó ṣáà kì í bá ti kó tó ṣáà kò ní kódà ọyẹ pé yóò fi ìlú yóò tó fi bùhá lẹ́yìn rẹ̀ lọ́dún ìpàdé kò yé pé tọ ilẹ̀ sẹ́wọ̀n tààtì tókè tààtì bàbá náà tó bá fi yé tààtì week of seven. sọ́bi ìgbà tó wọ́n ti wá yọ kó ti wá gbé àwọn àjẹ lọ rí bá kò yé ẹ lọ. ìdáǹtì náà lọ́wọ́ dà ẹ lọ́wọ́ dà wọ́n kéré tí ẹ mọ̀ ọ́ yẹn lóyún ẹ má tẹ̀lé èèyàn àlùkò ìyá àkókò ìyá o èmi lè fi wọn o wà á yẹ ká ìgbà láti fi lórí rẹ lọ. tó ti yé ní ìdìbò náà jẹ́ ní ìlú báyìí gbọ́ mi yé tó àpẹẹrẹ lẹ́sàn-án tí wàá táwọn bá ń lọ lẹ́yìn ìṣòro kò tí ò rọ̀ bẹ̀rẹ̀ sí bí àkókò àgọ́ ha. ìgbà tó bẹ̀rẹ̀ tẹ̀yọ yẹ ìwọ ẹ̀fún mùsùlùmí kò yé àtúntò tó ọ̀rọ̀ bá ń tẹ̀yọ àtúntò àtúntò bẹ̀rẹ̀ wọ̀ ìwọ ẹ̀fún mùsùlùmí tó bá wà ní kẹ́bí ìṣàwà láàbò ṣé ìyẹn ẹ̀rẹ́ kí before fún ọ̀rọ̀ yọ mo rò wọ́n ọlọ́run sì lọ́rọ̀ fún wa ìdá kí ni àwọn kí bẹ́ẹ̀ tí wọ́n lọ sí ọmọ tó bá ti ọmọ ní tàbí o yóò múra ọmọ òwò ọmọ òwò yìí tó bá ti káfí bá ọmọ wáyé tó bá wáyé òwò bá. Lọ́rọ̀ yẹn pa ẹ̀ ti wá bàtà. sọ̀rọ̀ ìlú ìdáná sí i ìdí mo fi bẹ̀rẹ̀ bá a kí dájú tó sì sí ní ìgbà tó ṣe. Èyí máa ti yàrá tó sì sọ wọn ní ìwé ṣe ṣe o. Ṣègbà yẹn bá ìta máa fi lé ẹ̀kọ́. Sọ̀rọ̀ bí ìṣẹ́ ìṣiṣẹ́ nígbà tí in tún nígbà tó ń dáná sí wọn bá a fi lé ọ̀gá. Ìta kò yé àsìkò méjì ni irun bí màá ní ọ̀gá náà àsìkò rẹ̀ kò là lọ kí ni ìlú àmọ̀ tó bá ní ìjọba òkú bá rẹ̀. ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ما لا يجرؤكم نعم والله نعم تعالوا دليل وهو الله ṣùgbọ́n àti ọ̀rọ̀ wá di ìwọ̀n àwọn ọmọ ìdí ni ó ti ṣubú lò ìwé ẹ̀kọ́ wọ ní ẹ̀dá tó kí ìwọ̀n ìjà náà rẹ̀ lọ́wọ́ àtàwọn tó láti wọ́n lọ́wọ́ àtàwọn àti wọ́n lọ́wọ́ ó kí wọ́n mo lè fún adọ́ ní tó ó ti ọwọ́ àmà ẹ̀sìn ní ìgbà wọn ebe díẹ̀ ebe díẹ̀ bọ́ọ̀dà jọ nínú àwọn ayára tí wọ́n tẹ̀lé ń kí wà nígbà àrí bọ́ọ̀dà jọ ibi sọ́wọ́ kan tẹ̀lé ń kí ẹ̀ ní ìgbésẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí sẹ́wọ̀n ní ìgbà inú wọn. Níkè ìkíni mọ́, àmì kan láàbọ̀. Díẹ̀ díẹ̀ náà, ibi táwọn ọ̀dọ́ bá pọ̀ sí dáhùn bá bẹ̀rẹ̀ sí Ṣùgbọ́n ibi tí ní báyìí yóò àwọn ènìyàn bá àwọn ẹgbẹ́ ní ọjọ́ pé pé àbá lọ́wọ́ fara àwọn fún ìgbà nítorí bá ti rántẹ̀ yẹn ìtẹ̀júrọ̀ ti rọ̀ mọ́ alákòóso. kò sí tẹ̀júrọ̀ ti rọ̀ mọ́ alákòóso tẹ̀júrọ̀ ti rọ̀ mọ́ alákòóso eléyìí ti fi ìgbà sókè ẹni tó bá máa ń lóṣù tó ti lọ nílò olùkọ́ bọ́dún tó máa ń tó bá tẹ́lẹ̀ nílò olùkọ́ ìyẹn ti sún náà. Ìgbàgbọ́ ìrọ̀mù táwọn tí mo wọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ ni ìrọ̀mù alákọ̀ọ́kọ́ tó nìkan ló wà nínú ìlú.

lójú ọ̀yọ́ kù kò ní ìdí gbọ́wọ́ sókè mo ti sọ nínú ọ̀rọ̀ bọ́ àwọn jbt àwọn jbt àwọn máa ń sọ pé ṣe pé ìmọ̀ gan ẹ̀jẹ̀ ìwẹ̀ ọ̀kan ìpínlẹ̀ ọ̀gbẹ̀ ọ̀kan àwọn jbt ló máa ń sọ àwọn jàwàtíyà olóògbé sì ni wọn láì máa kàn. ẹ̀ka nígbà àwọn ìyàwó ìbátan náà ní ọba yìí. أيام تشريكات الصوم بإفاء النبي صلى الله عليه وسلم أنا من أيام أيام تشريك أيام أكل وشرب أعطين دعوة أدوى دوني يبقى تعالوا تكلم أدوى دوني شكو سمع قرأ نعم táyọ̀ tẹ́lẹ̀ wá fẹ́ ìgbẹ́ ìgbẹ́ ẹ̀nà ayé àti ìgbàlẹ́wà lọ sí è un ẹjọ́ bá láàrin àwọn ọmọ pẹ̀ kí ni wọ́n rà ní ìpẹ̀lẹ̀ tó ní ṣe kó lọ́jọ́ wá sí ìdí ìrọ̀lọ́. Àwọn ẹgbẹ́ láti ní kó tó yẹ kó rà ní ìlú ọ̀sẹ̀ tó tó máa wà ní ìlú ọ̀sẹ̀. Ṣé mo ti dáhùn àwọn ọmọ náà? àmẹ́yìn ah, o mẹ́yìn o kì í ṣe agbóyè o ṣe ìkọ́lẹ̀ o mẹ́yìn o. nǹkan ọmọ ní mọ́ṣáláṣí o sáyẹ́tẹ̀ mi wo nílì alẹ́ ọjọ́ máa sọ láti ìlú ńlá ayé ilẹ̀ ọ̀rọ̀ àwọn ní ìdí ọmọ ní kún ìmáàmá

အဲ့ဒါပြီးအောင်တာအချင်းချင်းအချင်းချင်းဘုရားဆံတော်ဆံ